الحمد لله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح فعل ليلة لا يأوانتيا تكاسواجو المرأة المسلمة مأمورة بستر بدنها àní rẹjálẹ àjálẹ obìnrin mùsùlùmí àti ọlọ́run ni o kó bo ara rẹ̀ níbi táwọn ọkùnrin tí ì bá ti ṣe iléèwọ̀ rẹ̀ bá wà o àfẹni o obìnrin mùsùlùmí ó bo ara rẹ̀ lèmọ yá sùlùmí na takashufi wa ta'arri min al-fasad al-azim nítorí àìṣe bẹ́ẹ̀ àìmáṣe ọlọ́run yìí àìmọ́ṣẹ́ tọ́ba fìdí rìn o gbogbo bí ọyẹ ó bò ní sí kalẹ̀ aburú tó pọ̀ ìbàjẹ́ ni màá ti bẹ̀ jáde o ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ní ìdíkọ́tẹ̀ kéwù yìí òun fún wa ní ìlú táwa ń gbé nàìjíríà yìí ẹ̀rí bí aburú náà ti kárí ilé tó ká oko lọ́mọ́sá làwa o. ولذلك رخص الرسول صلى الله عليه وسلم لهن في إطالة ثيابهن وجرها حرصا على ستر أقدامهن ọmọbìnrin mùsùlùmí ìyàwó mùsùlùmí àkóbọ ara rẹ̀ ó ṣe pàtàkì débi pé ànábì sallallahu alaihi wasallam ní kódà kó jẹ́ ká sọ tó wọn wọ ogún jù lọ ọmọ wọlé bọ́bá ìpẹ́ yìí ni ò ní jẹ́ kí obo ńtọ́lọ̀ ní obo kọ́dà ọlọ́run yọ̀ǹda fún ọ̀hásọ̀ olúwa yọ̀ǹda òfin ànábì bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kọ́dà ká sọ obìnrin mùsùlùmí ó gùn jù lọ ọmọ wa wọ aṣọ yìí ńlẹ̀ ọ̀láìfì. wa akhbara annahu sayakunu nisa'un yalbasna thiyaba walakinaha ghayru saqiratin ànábì tí wọ́n á já mà pé bá a bá sọ nítọ́ yẹ kóbìnrin rẹ obìnrin mùsùlùmí ọmọ wọ̀ ọwọ́ ajúwe àwọn obìnrin obìnrin bú ànábì ni wọ́n báwọn láyé àmọ́ wọ́n ń bọ̀ o ilé ìjúwe wọn kà sí á tún àríyá wọ́n da nǹkan bora lóòótọ́ àmọ́ òhò ni wọ́n wà ìmọ̀ wọn wọ aṣọ tó tó fún wọn obìnrin wa rán aṣọ bí ìgbà tí ọ̀pá aṣọ tó yọ wá fún débi pé kọ́dà bí ọba kírun bóyá ní òrìlè òkú gbogbo àwọn tẹ̀ ń wò tí ẹ̀fín ránró aṣọ yìí àwọn nígbèsè ayé tiwọn tó yàtọ̀ fún tiwa gẹ́gẹ́ bí mùsùlùmí olúwa sì ní bọ́ọ̀ bá ń wo àwọn kan pé àwọn yìí ni ó wù ọ̀tọ́ máa ṣe ṣébi tọrọ wọn já sí sówù ọ kíkì ẹ̀ náà já sí bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ ọba tún lọ́run láyé ọlọ́run o ọlọ́run fi kìlọ̀ fún wa pé ẹ má jáde àṣeyàn ọmọ ní pé rọ́bà náà á sì náà fi dùn níyà olúwa fún wa ń gbádùn ayé yìí gbogbo ẹjọ́ ọba tẹlẹ̀ lọ́run àkọ́ olúwa ní mùsùlùmí ọmọ rí bẹ́ẹ̀ o àdúrà tìyín ni rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan káyọ̀ da kọ̀rọ̀ da òní ọlọ́run la mọ́tẹ́yìn ọmọ torí ìgbádùn ayé níwọ̀nba kọba ìyáàmà tọ́jẹ́ lé gbére jẹ́ o èyí là nàbí kìlọ̀ fún wa o sallallahu alaihi wasallam. wa qad hasala kullu hadha fi hadha az-zaman àfáà ní gbogbo nta nàbí wí kalẹ̀ ní tó lé lẹ́gbẹ̀rún ọdún yìí sọlọ́lá ọ̀sọ́lá òdìdí nta wà ń rí lákòókò tiwa yìí o lọ́mọdé àbá wọn ń bẹ̀rẹ̀ o. wàtàwá àádáhùn bí anahùn láyé hùn nàìjíríà kọ́dà nàbí wa ó ṣèlérí yà pé obìnrin tí ń máa ń rin irú rìn báyìí tí ń wọrú aṣọ báyìí tí ń rìn òhò báyìí nàbí ni ò lọ́mọdé àyàn fọwọ́ ara rẹ̀ sí rẹ̀ o alifawa àwọn àǹfààní tá a rí mú ni o alùúdà alákọ̀ọ́kọ́ annahu linnisa'i an yurkhina thiyabahunna ila miqdari zira' liyakuna ablagha fi sitri aqdamihinna soluwa yọ̀ǹda fóbìnrin mùsùlùmí kọ́dà ká sọ rè ó ti ga lọ níwọ̀n ìfúnpá kan kó lè bá a bo gbogbo ara rẹ̀ kódà bí wọ́n bá ń rìn lọ ọkàn kan mọ̀ sílẹ̀ bẹ́ẹ̀. الثانية إليكي أن الواجب على المرأة المسلمة التستر والحرص على اللباس الساتر الذي لا يصف ما تحته أن الواجب ددني فبريو بني مسلميو بوا لا إله إلا الله محمد رسول الله لما wá kó mbẹ o àmọ́ ọgbẹ ni tí ọba fẹ́ wà náà jọ dáadáa ìjọ olóríire tọgbọlọgbọ tó tẹ̀lé ànábì yìí sọlọlọ sọlọ dandan ni kó bo ara o kódà ó sì máa sojú kòkòrò bára àwọn òtí ní sílẹ̀ gbogbo aṣọ tó bá wọ̀ ó sì máa máa wọ aṣọ tó fẹ́lẹ́ ó sì má máa wọ̀ yìí tí ó fún un yóò máa júwe bí gbogbo oríṣi ara rẹ̀ ti jẹ́ agbọ̀dọ̀ ẹnfàsáìtì bẹ́ẹ̀ ni o oríṣi aṣọ méjì lọ́bìnrin mùsùlùmí ẹ̀ wọ̀ ọ̀gbọ́dọ̀ wọ̀ yìí tó fẹ́lẹ́ tí wọ́n máa rí gbogbo ntọ́lọ̀ ní ogbó bọ́bá wa wọ̀ yìí tí ọ̀fẹ́lẹ́ náà sẹ́nìkan ò lè rí ní bẹ lábẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ yóò fún un débi tí wọ́n fi mọ gbogbo ntọ́lọ̀ ń dá sí i pé tẹ́ fi ń sàdánwò fáyé lónìí obìnrin mùsùlùmí ọwọ́ arán aṣọ yóò wá fún èèwọ̀ nínú ṣẹ̀ríà o ẹni tí ọ̀gá mọ̀ kọ́ mọ̀ o àti wí fúnra wa pé ẹni tí ń wo ìyàwó rẹ̀ tí ń wo bẹ́ẹ̀ ìwọ ló pin ó pin nínú ìyá rẹ̀ o ẹni tí ń wo ọmọbìnrin rẹ̀ tí ń wọrú ẹ̀ ẹni tí ń wo àbúrò rẹ̀ tó nẹ́kápá ó wí fún un pé sinmi tó ń ṣe yọ ọlọ́run ọ̀fẹ́ tí ò wí òun náà pin nínú òun náà lẹ́bi lọ́dọ̀ ọlọ́run lẹ́bi lọ́dọ̀ ọlọ́run. الثالثة إليك الوعيد الشديد لغير المتسترات من النساء ẹ̀rí lè rí ìyà tó lé sí lè rí ìyà tó lé ju tí wọ́n pèèyàn níwájú jẹ́nà lọ kọ́dà kò ní gbóhùn ẹ̀